tí mo wà lókè ẹ ibi tí mo wà òkè ní UK ẹ rọra má ṣe bàjẹ́ if you know where I come from you no go pray make I fall. Eh. wetin you wan gain <laughs> even when they kill Abel nínú bible ọ̀ràn sand ọlọ́run ò promote Cain kò gbé Cain débẹ̀ <laughs> when they kill Abel ọlọ́run ò gbé Cain débẹ̀ so love me the way I love myself promote your brother Love your brother. I am a Nigeria. I'm repping Nigeria. And super superstar. Who is your mother? Who is your mother? model? Weary. Who is your hero? <laughs> Ma fa lákàdá ṣe role model o kan náà má lọ hand alákàdá life má fa lákàdá ṣe role model o hand alákàdá eh, èwo nínú yín ló ń gbádùn mi ẹ rìpọ́sì mi ẹ jẹ́ lọ ẹ screenshot ẹ máa jẹ́ lọ ẹ máa pè mí ní ó grammy ìka of africa kò gbọ́ nánà ó grammy ṣe èmi àti grammy ti bá nọwọ́ mo ti fẹ́ mú grammy ó kọ̀ọ̀kú kọ́ gbé mi sókè ni ẹ jọ ẹ fà mí lọ sókè ó súnmọ́ grammy kọ́ rèé ó jọ nǹkan of africa ẹ má jẹ́ ẹ lọ́nà ó súnmọ́ grammy post ó súnmọ́ grammy you wey no hear english i don dey near grammy uh, uh, i don dey near grammy ó súnmọ́ grammy.